الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأبي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدرككم الله سبحانه وتعالى ترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله هاتما تسول ريدا لك ولتن الرسالة تتي الإمام أبو محمد عبد الله بن أبي زيد القيرواني رحمه الله تعالى أفاني ثم تهوي ساجدا لا تجلس ثم تسجد وتكبر في انحطاطك للسجود وتمكن جبهتك وأنفك من الأرض وتباشر بكفيك الأرض باسطا يديك مستويتين القبلة تجعلها تجعلها حظو أذنيك أو دون ذلك لين abasọ alahumma rabbana wa lakal hamd tí aṣọ eléyìí lórí dúró pẹ̀lú ìfarabalẹ̀ débi pé gbogbo oríkèéríkèé wa yóò padà sí ààyè rẹ̀ thumma tahwi sajidan lẹ́yìn ẹ̀ ó wà òun lọ sílẹ̀ sáàjìdàn lẹ́ni tó ń ṣe ìforíkalẹ̀ látẹ́jìlẹ̀ òun ní jókòó láti orí dúró náà ni wàá ti lọlẹ̀ tọ́mátásíọ́d ó foríkalẹ̀ wàtúkàbírù fi ń ṣìtọ́ àtíkàlì sùjúùd ìgbà tó o bá ń lọ sílẹ̀. Si tó fẹ́ lọ ṣe ìforíkalẹ̀ ó ṣe Allahu akbar ó ṣe Allahu akbar gẹ́gẹ́ bí àwọn kata ti ṣàlàyé fúnra lára àwọn mistakes tí àwọn èèyàn máa ṣe ó ní kí ó ṣe Allahu akbar lórí ìdúró eléyìí lára àwọn mistakes ni ìyẹn gbà tí ó bá fẹ́ lọ fún rukuru àbúfẹ́ lọ fún sùjú ìyẹn ìforíbalẹ̀ tó bá fẹ́ lọ fún ìforíkanlẹ̀ ká ṣe Allahu Akbar lórí ìdúró kan parí ẹ̀ eléyìí lára àwọn mistakes ni so ìgbà tí a bá ń gbéra ìgbà yẹn là á sọ gbólóhùn Allahu Akbar ká dẹ̀ make sure wípé a parí rẹ̀ ká tó dé ní next pillar ẹni tó gbéra láti orí ìdúró tó fẹ́ lọ ṣe ìforíkalẹ̀ bó ṣe ń gbéra ni yóò sọ gbólóhùn Allahu akbar yóò dẹ̀ sọ gbólóhùn yẹn ó gbọ́dọ̀ ti parí ẹ̀ síwájú kó tó dé àyè ìforíkalẹ̀ ẹlòmíì máa ń ṣe yẹn pàtàkì lọ àwọn mọ́mú mi sàmánkírun fún àwọn èèyàn ẹlòmíì kò ní sọ Allahu akbar àtùgbà tó bá tó níbi ìforíkanlẹ̀ àbúfẹ́ ìforíkanlẹ̀ tán ìgbà inú ẹ̀ ṣe wá sọ Allahu akbar ẹ bá bẹ̀rẹ̀ rẹ̀ pé tó fi ṣe yóò lóun fẹ́ kí àwọn jàmá kan síwájú òun ṣe Allahu akbar àbí kan síwájú òun lọ ṣe ìforíkanlẹ̀ torí pé ẹlòmí náà bẹnu àwọn jàmá tó ṣe rí pé ìkánjúkánjú àbí ìkánjú sí ìkanjú òun ni wọ́n máa ṣe wọ́n máa kánjú gan nígbà tó máa fẹ́ kírun ìmáàmù ní tí ṣe nǹkan kan wọ́n ti ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó kì wá lọ oníkámẹ́ṣíwájú rùkú kámẹ́ṣíwájú ṣe sùjúdù so ẹni tó ń kánjú lẹ́yìn imam irú èèyàn bẹ́ẹ̀ ó súnmọ́ kó mọ́ nínú tó bá mọ̀ mọ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ so èyí tó dáa fún imam òun náà ni pé nígbà tí ó bá fẹ́ lọ sí ìforíkalẹ̀ ìgbà yẹn bó ṣe ń gbéra ni ó ṣe Allahu Akbar kó ṣorí dúró ni ó ti sọ Allahu Akbar tán bó ṣe ń gbéra yóò sọ Allahu akbar yóò dẹ̀ máa sọ lọ bẹ́ẹ̀ so kò sí nǹkan tó burú kó sọ kó tó di kó dé ìforíkalẹ̀ láti kó ti parí ẹ̀ bífọ́ kó tó dé ìforíkalẹ̀ kò ní ìdí fún agùn kó sọ pé Allahu akbar kò ní ìdí Allahu akbar bó ṣe ń gbéra yóò sọ Allahu akbar so ìmáàmù bó ṣe yẹ kó ṣe náà nù sọ pé àkẹ́kọ̀ọ́ àwọn èèyàn kan ṣíwájú wa forí kanlẹ̀ láti wá dílé rẹ̀ láti sọ à ń tún àwọn èèyàn ṣe ká máa àfẹ́kì wọn ara wa yóò ṣe wá àti fáwọn jàmáà rẹ̀ tán kánjú ní ìkánjú tí kò bá mu sọ apá ní fatumatin jabuhataka tó bá wá dé tó bá délẹ̀ gbangba wájú rẹ̀ ó jẹ́ kó lélẹ̀ láti lè fi ṣe ìforíkanlẹ̀ ó gbé e lórí ilẹ̀ wà á ń fàkà minel art bákanáà imú rẹ̀ ó jẹ́ kó náà kanlẹ̀ ó jẹ́ kí imú rẹ̀ kó kanlẹ̀ eléyìí òun ni nǹkan tí ó jẹ́ ọ̀ràn bí àwọn afáàmì ṣe sọ abálẹ̀yàn forí kanlẹ̀ yóò jẹ́ kí imú náà kó kanlẹ̀ papọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó ń ṣàlàyé fún àwọn sahaba radwanullahi alayhi ó ní umirtu an afida ala sab'ati a'zumi ọlọ́wọ́ bá pa mí láṣẹ ipe tí n bá fẹ́ ṣe ìforíkalẹ̀ kí n ṣe ìforíkalẹ̀ lórí egungun méje sọ ní fa ashara ala anfihi ó fi ọwọ́ kan imú rẹ̀ báyìí nínú ẹgbà wa mi wọ́n ló fọwọ́ kan gbangba wájú ẹ̀ àti imú rẹ̀ àti ẹyọ kan bákan náà ó fi ọwọ́ ó fi ó tún tọ́ka sí àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ó tọ́ka sí orúnkún rẹ̀ méjèèjì bákan náà ó tọ́ka sí ẹsẹ̀ rẹ̀ so ẹni tó wá fẹ́ ṣe ìforíkalẹ̀ yóò gbé àwọn nǹkan wọ̀nyí lélẹ̀ iwájú papọ̀ mọ́ imú then àtẹ́lẹwọ́ rẹ̀ yóò gbé e lélẹ̀ báyìí orúkún rẹ̀ méjèèjì náà yóò gbé e lélẹ̀ bákan náà àwọn ọmọ níkẹ́ ẹsẹ̀ rẹ̀ tó wà ní ilẹ̀ so eléyìí ọ̀nà tá a fi ń ṣe ìforíkalẹ̀ nìyí àfi ẹni tó bá ní ẹsíùsì kan tó pàtàkì lóko bí ẹni tí kò sí kò lẹ́sẹ̀ kan ṣùgbọ́n gbogbo nǹkan pé lára èèyàn ẹsẹ̀ rẹ̀ pé ọmọ níkẹ́ ẹsẹ̀ rẹ̀ ń bẹ ọmọ níkẹ́ ẹsẹ̀ rẹ̀ òun ni gbélé lẹ̀ báyìí lẹ́ni tí ó dojú ọkọ kíbúlà orúkú rẹ̀ méjèèjì náà ló gbélé lẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ náà yóò gbé lélẹ̀ iwájú rẹ̀ pẹ̀lú imú yóò fi kanlẹ̀ hadithi kan wá tí adarukutni àtàwọn mi gbà wá ikú anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam onílà salata limanla limanla yamasu anfuhu min al-ard ma yamasu jabiru ẹni tó ṣe é imú rẹ̀ bá kí ń kẹlẹ̀ bíi jẹ̀bẹ́lú bíwájú rẹ̀ ṣe ń kalẹ̀ òmírù láyá salata liman la yamam la salata liman la yamassu anfuhu min al-ardi ma yamassu jẹ̀bẹ́lú ẹni tó ṣe pé imú rẹ̀ ò bá kí ń kalẹ̀ bíwájú rẹ̀ ṣe ń kalẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní èrò eléyìí ó fi rinlẹ̀ bẹ́ẹ̀ ni ó ń gbé lẹ́yìn gbólóhùn wípé agbọ̀rọ̀ fi mú wa náà lélẹ̀ bó tiẹ̀ jẹ́ pé arínú àwọn àfa sanita bá ti fi wájú nìkan lẹ̀ èdè òtò ṣùgbọ́n èyí tí ó correct òun ni ti hadithi tí ó sọ fún wa ìpè la salata liman la yamassu anfuhu min al-ardi ma yamassu jabilu aw ma yamassu jabilu ẹni tó ṣe yí pé imú rẹ̀ ò kanlẹ̀ gẹ́gẹ́ bí iwájú rẹ̀ ṣe ń kanlẹ̀ kò ní èrò tó ló jẹ́ pé nǹkan tí a gbọ́dọ̀ ní ìkàkó fún òun ni ilé bákan náà wàtúbáṣirò bí kàfẹ́ìkà àrùdọ̀ bá sítọ́n yàdé ìka àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì òun dáadélẹ̀ bá sítọ́n yàdé ìka lẹ́ni tó ṣe wípé kò ń ṣe pé ó di ọwọ́ rẹ̀ ọ̀nà tá a lè fi fi àtẹ́lẹwọ́ lélẹ̀ òun náà ní ká ya ọwọ́ wa kò ń ṣe pé a diwọ́ àtẹ́lẹwọ́ wa àáyá ni a ní di ọ̀nà tá a lè fi fi àtẹ́lẹwọ́ wa lélẹ̀ nù bá a fi tọ́ ní adé yìí tó ṣe wípé ó la àtẹ́lẹwọ́ rẹ̀ mùsàwìyàtẹ́ ní ní nǹkan tó ṣe wípé ilal qibla táàdójú ẹ̀kọ́ kíbílà taj'aluha hadwa udunayka àwọn àtẹ́lẹwọ́ rẹ tí ó yà yìí ó jẹ́ kó ṣe dédé etí rẹ méjèèjì àwùjúra zaali àbí ó lè mọ dédé etí pé a kó wà ní dédé èjìká ìwọ ti gbé orílẹ̀-èlẹ̀ bákan náà òfin mú rẹ òfin lélẹ̀ àtẹ́lẹwọ́ rẹ tó ṣe pé láàrin àtẹ́lẹwọ́ méjèèjì ló gbé orí kalẹ̀ sí ìṣílàwọ̀ yìí pé àtẹ́lẹwọ́ yẹn máa bẹ ní ọ̀gángan etí wa àbí kó ṣe wa gbogbo eléyìí náà ló that is bá a ṣe kó jẹ́ ọ̀gángan etí àbá a ṣe kó mọ̀ dé ibi ọ̀gángan etí tán bóyá dèdè èjìká ló wà àbúmbẹ̀ láàrin èjìká mọ́ etí wa gbogbo eléyìí náà wá fún wọn ní ìgbàlá ìdẹ fún wa gẹ́rẹ́ anakala tẹ́fẹ́rì zira àyíká fil ó kàn jẹ́ pé o gbọ́dọ̀ mú ọwọ́ rẹ kó wá tẹ ẹ sílẹ̀ lẹ́yìn ni wọ́n pè ní ìtìráṣù ìtìráṣù àzìrà zìrà òun ni ọwọ́ wa yìí láti fi ọmọ ọwọ́ wa débi kílàǹpé ìfúnpá eléyìí ni wọ́n pè ní zìrà láti ibi ìfúnpá débi èjìká wa eléyìí àwọn alárúbáwá ń pè ní alàábù tí àwọn olóyìnbó ń pè ní upper arm eléyìí wọn á pè ní arm so táwa ṣe ìfìtìráṣù zera òun náà ni kò ṣe yí pé ibi tí a pè ní láti fi ọrùn ọ débi ìfúnpá wa yìí ká gbé kalẹ̀ báyìí ẹlòmíì tó wá ló ń ṣe ìforí kalẹ̀ bó máa ṣe ṣe nù nígbà tó ṣe pé èèyàn tẹ́ ọwọ́ ìrìnlẹ̀ à ń ṣe bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam yóò ṣe ṣe yìí yóò mú àtẹ́lẹwọ́ yóò dà á délẹ̀ àwọn ọmọ níka gbogbo kọjú sí ibi tá a kọjú sí kírun tá a mọ̀ sí kíbla so yóò ṣe báyìí yóò da ọmọ níka rẹ̀ délẹ̀ yóò wá gbé ọwọ́ rẹ̀ yóò gbé sókè yóò gbé ọwọ́ sókè tàbí láti bí ọrùn ọwọ́ débi ìgúnpá rẹ̀ kò ní gbé kalẹ̀ yóò gbé sókè wù sọ eléyìí ní tí a fa ń ṣàlàyé fún wa níbi báyìí ìpè rẹ́yìnrà ànákàlà tẹ̀tẹ́rìṣ zira àìkà ó ní ọwọ́ rẹ̀ débi ìgúnpá rẹ̀ méjèèjì ò ní tẹ́ẹ́lẹ̀ ó gbé sókè wàlá àtọ́gbọ́n mọ́ àdúgbò ìka ìlà jàmbé ìka bákan náà tó wá ń bẹ ní ìforíkalẹ̀ yẹn pàtàkì lọ́tọ́ báyìí pé wọ́n nìkan ló ń dá ń kí pàtàkì lọ́tọ́ báyìí pé ìwọ̀n nìkan ló ń dá yìí kí láàmú tó mú àbòdéyìká ilá jàmbéyìká ibi tí ó jẹ́ ọpá àmì èyí tí a pè ní láti ibi ìgúnpá wa débi ìtìpá a nílẹ̀ mọ́ ẹ̀gbẹ́ wa báyìí àtúndékò náà tún jìnnà sí ẹ̀gbẹ́ wa so bá ṣe ṣe ọwọ́ nì eléyà lọ sókè èyà jìnnà sí ẹgbẹ́ wa àní fún mẹ́ẹ̀gbẹ́ wa báyìí ẹnu àyè tí irú nǹkan bẹ́ẹ̀ ti máa ń wáyé pé ká fún un máa ra òun ni kí bá tó bá fún irú yíhun ó lè má ẹni bu wa láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tí sáfù ò bá fún táyé wà anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe máa kírun ni pé ó máa ń jẹ́ kí ọwọ́ ó jìnnà sí ẹ̀gbẹ́ bákan náà yóò gbé ọwọ́ sí ọwọ́ rẹ̀ yóò gbé sókè kò ń ṣe pé yóò tẹ̀ ẹ́ lẹ̀ bí àdàpọ̀ Muhammad sallallahu alaihi wa sallam bó ṣe máa ṣe nù. débi wípé wọ́n ní àdàpọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí ó bá ṣe irú nǹkan báyìí hatta idha aradat ra'imatun an tamurra tí ẹran kékeré àwòbáhàmà tó bá fẹ́ kọjá nìyí yóò lè gbàgbẹ́ kọjá ọmọ ẹran yóò fẹ́ lè gbà bíbá yá ẹran sọ ọlá àtàrà ń kọjá eléyìí súnà ní kákùnrin rẹ bó tiẹ̀ jẹ́ pé kò ń ṣe kí kò ń ṣe tí mọ́ṣáláṣí bí àwa nìmọ́ àbá ń dárun kí eléyìí nǹkan tí ó dáa ká ṣe rí bákan náà wọ́n ní walakin tẹ́ṣìnà bí ìmá tẹ̀ṣìní hàn wáfàfà tùjá ní ha ọ̀ tẹ́ṣìnà bí ìmá a ti ṣe nígbà tá ṣe ìyẹ́ a jẹ́ kí ó jìnà sí ẹgbẹ́ wa ní tí ó ní pọ̀ jù wàtàkùnrin òrìṣìláka tùsùjúlì kọ ìmọ̀tẹ́ ìlú ẹsẹ̀ méjèèjì yóò jẹ́ nǹkan tó ṣe wípé ó gbé dúró nígbà tó bá ń bẹ níbi ìforíkanlẹ̀ rẹ̀ wàbùtúùnì ibu àmẹ́yìnmá ìlàlẹ́ àrùtì bákan náà ibi tí ó jẹ́ àtẹlẹsẹ̀ ibi tí à ń tẹ̀ pẹ̀lú àwọn ọmọ níka tá a fi ń tẹ̀lé ń bi àwọn ọmọ níka àá ṣe kí ni àá jẹ kí àwọn yẹn náà kẹ lọ sí òkè. Okay so mo fi sọ pé èèyàn fẹ́ ṣe sùjúdù lápọ̀jù rẹ̀ ká ní ẹsẹ̀ wa nìyí àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ ní àwọn ọmọ kíláńpé àwọn ọmọ níka títí àtẹ́lẹsẹ̀ so àájẹ́ kí wọ́n wà báyìí so that àwọn ọmọ níka iná nìyí wọ́n á lè ṣe kí wọ́n á lè kọjú sí kébùlà so à ń gbé sílẹ̀ báyìí débi pé wọ́n fi kọjú sí kíbla eléyìí ni ọ̀nà tí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tí ó fi kọ́ wa pé a máa fi ń ṣe sùjó so àwọn ọmọ níka ẹsẹ̀ wa à á kí wọ́n dojú kọ kíbla à fi tẹ̀lẹ̀ báyìí so bákan náà ẹsẹ̀ wa à gbé sókè. Okay kò ṣe pé nǹkan tá a máa tẹ́lẹ̀ nígbà tá a bá là ń bẹ ní ṣubú ẹlòmíì tó bá wà ní ìforíkanlẹ̀ ẹsẹ̀ rẹ̀ yóò tẹ̀ sílẹ̀ ẹ̀ẹ́ àní tẹ̀ sílẹ̀ à á gbé ẹsẹ̀ wa sókè lẹ́ni tí ó ṣe báyìí bá a ṣe gbé nu sàwọn ọmọ níkẹ́ ẹsẹ̀ wa yóò dojúkọ ibi táwa náà dojúkọ kírun yóò dojúkọ bí ti adojúkọ kírun. bákan náà ọwọ́ wa àágbé sókè àdídé kó kanlẹ̀ èyí tí ó jẹ́ ibi apá wa àágbé kí ẹ jìnà sí ẹ̀gbẹ́ wa ọwọ́ dànù kí bá ṣe mọ́ dànù kínú eléyìí abajẹ́ ìmọ̀mù bá ṣe kínú eléyìí ni a máa ń ṣe ní sanabu wa Muhammad sallallahu alaihi àwọn akínú bẹ́ẹ̀ àábé tí ó gba ìrún anábíwá muhammad sallallahu alaihi wasallam wà lára àwọn sàbẹ tó gbà wá ó ní anábíwá muhammad sallallahu alaihi wasallam ó máa jẹ́ kí àwọn ábúdó ẹ̀ eléyìí kó jìnà síra bákan náà zira rẹ̀ yóò jìnà kúrò nílẹ̀ hatta law aradati bahmatun an tamurra lamarat tó bá ṣe wípé ọmọ ẹran àwòbàhímatun àbí ẹran kékeré kan náà tó bá fẹ́ rìn ní ó ti tó kọjá yóò lè gba ìbẹ̀rẹ̀ kọjá ni eléyìí bá a ṣe ń kírun ní ìkírun tí ó bá súnà mu nìyẹn wàtàkùlù ìṣíta fi sujúdik tí ó bá ń bẹ níbi ìforíkalẹ̀ yìí ó sọ ìfẹ́ subhanaka rabbi mímọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá mi zalamtu nafsi mo ṣe àbòsí fún ẹ̀mí ara mi wà amíltù su'an bóyá ti ṣàwọn ṣe aburú maghfir li ṣe àforíjì fún mi aw ghayra dhalik in shi'ta àbí tó yàtọ̀ sí léyìí tó bá wa tad'u fi sujudi in shi'ta tó bá wù ẹ́ o lè ṣàdúrà wa laysa li tuli dhalika waqtun kò sí tí a lè sọ pé eléyìí ni òdiwọ̀n bá ṣe ṣàdúrà tó níbi ìforí kanlẹ̀ wọ akọlùkù èyí tó kéré jù ń bẹ àtẹ̀kùnmọ̀ ìnàmọ̀ fàṣílùkà mùtàmọ̀kínà ó ní bó ṣe pé àwọn oríkèríkè ara rẹ yóò fara balẹ̀ ń bẹ àwọn oríkèríkè ara rẹ ó fi wọn balẹ̀ ń bẹ yẹn mùtàmọ̀kínà lẹ́ni tí ó ṣe pẹ̀lú yòrò so àsìkò mélòó ni ká ló ń sùjúdù kò lílì sí ẹ̀rí pé yà kò báyìí ní ká lò ẹ lo two minutes ní ẹ lo five minutes ní kò lílì sí ẹ̀rí ṣùgbọ́n tó kéré jù bẹ́ẹ̀ ni pé tí máa ní mo forí kan lè kára mi balẹ̀ ní tó kéré jù nìyẹn mo ṣe pé máa kà sáré forí kan lè sáré gbé kúrò ẹ̀ máa forí kan lè tí ara ní á balẹ̀ tí ara ní á balẹ̀ lẹ́yìn yẹn máa ṣe kí ni máa gbé orí dìde bẹ́ẹ̀ ìròyìn bẹ́ẹ̀ la sọ pé ó ti forí kanlẹ̀ sáwọn kan yìí pàtàkì ẹlòmíì ó sì ń farabalẹ̀ níbi ìforíkanlẹ̀ káàdà farabalẹ̀ ó pàtàkì ní orígun irun ni sọ̀ká farabalẹ̀ orígun irun ni ṣùgbọ́n kí la ń pè ní ìfarabalẹ̀ òun ni dèdè nǹkan tó ṣe wípé àwọn oríkèéríkèé ara wa yóò lè fi sinmi yóò lè fi sinmi àwọn afáàmì àwọn wọn ní dèdè ń tẹ́ fi sọ bí a bí subhanallah bí mélòó kan subhana rabbiyal azim àbí subhana rabbiyal a'la tó wáyé pé ìforíkanlẹ̀ láwà tó wáyé pé rúkú láwà tàbí sọ subhana subhana rabbiyal azim tàbí sọ tabale sọ subhana rabbiyal azim ẹyọ kan pẹ̀lú farabalẹ̀ at least wọ́n sọ pé nìyí ti farabalẹ̀ níwọ̀n ba díẹ̀ ní ibi ìforí níbi ìforíkanlẹ̀ rẹ̀ àbí níbi kòkó rẹ̀ ni so ẹlòmíì lè wàá lè farabalẹ̀ tí èso bí subhanallah àtúntò bí sọ subhana rabbiyal azim tí ó fi sọ bí ábí méje ni tí ó fi sọ bí ábí jù bẹ́ẹ̀ lọ ni bí ábí mẹ́wàá ni ẹlòmíì lè farabalẹ̀ dé lẹ́nu yẹn anabuwa muhammad sallallahu alaihi wa sallam gbàmí àmà farabalẹ̀ níbi sùjúdù rẹ̀ àbí níbi rùkú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ròyìn rẹ̀ wọ́n ní kọ̀rí bámínà sáwà yóò fẹ́ súnmọ́ra wọn pẹ̀lú pàtó wà lórí dúró kò ní tó pàtó wà lórí dúró ṣùgbọ́n yóò mọ̀ súnmọ́ra wọn díẹ̀díẹ̀ àmọ́ àsìkò tó fi dúró lórí dúró yóò ka kéwú tí ó dúró tó wà lọ fún rùkú náà rùkú yẹn ni yóò fẹ́ súnmọ́ bó ṣe dúró yẹn bẹ́ẹ̀ sùjúdù ló fẹ́ súnmọ́ bó ṣe ṣe òrùkúrò sọ̀káwò yá iye àsìkò tó máa lò lórí rúrù bẹ́ẹ̀ so ló jẹ́ pé bó tẹ̀lé pé kò ń ṣe ọ̀ràn yẹn ìtó kéré jù ní ká ṣe òrùkúrò nídèdè ta máa fi ṣe subhana rabbiyal azim ìtó kéré jù ní kàtà fi ṣe sùjúdù òun kàtà fi subhana rabbiyal a'la eléyìí ní tó kéré jù ṣùgbọ́n tí yẹn bá lè fàágùn náà ó tún dá sí náà ni ó tún dá sí eré jẹ́ nǹkan tí ó pàtàkì náà súnmọ̀ tẹ́rfà ara saka lẹ́yìn náà ó gbé orí dìde gẹ̀tẹ̀kbír pẹ̀lú fakabara fatajilis ó wá jókòó tó bá jókòó wàtẹ́sìn ríjìlákì ẹsẹ̀ rẹ ó wà fóòdì ẹ ẹsẹ̀ wo ni àlìyúsọ̀rọ̀ ẹsẹ̀ òsì fìjòlú síka bẹ́ẹ̀nà sajidatẹ́yìn nígbà tí o bá jókòó láàrin ìforíkanlẹ̀ méjì ìforíkanlẹ̀ àkọ́kọ́ ló kọ́kọ́ ṣe o ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì o tí ì ṣe ṣùgbọ́n kó tó lọ bí ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì o jókòó lẹ́ni tó fóòdì ẹsẹ̀ òsì láàrin ìforíkalẹ̀ méjì wàtẹ́nsíbù ni ó na ẹsẹ̀ ọ̀tún ó na òun sókè kò ń ṣe pé òun fò díẹ̀ ó na òun sókè wọ̀bùtú bákanáà wọ̀bùtú asọ̀ bíi ha ilẹ̀ àwọn ọmọ níka ẹsẹ̀ àádékìmí àájẹ kí àwọn kí wọ́n dẹnu délẹ̀ àbí kan danú délẹ̀ wàtẹ́rùfáwù yàdéyìí kẹt ànilà àrùbí alárùkùbátẹ́yì ọwọ́ ẹ méjèèjì ó o gbé sílẹ̀ lórí orúkún rẹ̀ oníwàgbélé lórí orúkún rẹ̀ oníwàgbélé òsì. òun fòdì ẹ̀ lẹ́ni tó tẹ́lẹ̀ ojókòó lé lórí ẹsẹ̀ ọ̀tún ó ká òun sí òkè sòtí àwọn ọmọ níkẹsẹ̀ wa àádé kí wọ́n danú délẹ̀ àgbé ẹsẹ̀ wa sókè gẹ́gẹ́ bí mo ṣe ṣe ọwọ́ mi yìí so àwọn ọmọ níkẹsẹ̀ yẹn wọ́n dojúkọ kíbla ìyẹn ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì díẹ̀ àti tẹ́hùnlẹ̀ tí àjùkò lè e lórí àfáàní tún mẹ́tẹ́sìlú sàníyàtà lẹ́yìn yẹn ó lọ ṣe ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ká máa fa àìsà àwọlẹ̀ ẹwọ́ ṣe lákọ̀ọ́kọ́ kágbórí dìde níbi ìforíkanlẹ̀ ká padà síbi tá a ti farabalẹ̀ orí bùlù náà ẹlòmíì tó bá dìde níbi ìforíkanlẹ̀ kò ní jòkó padà kó tó lọ ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì irú èèyàn bẹ́ẹ̀ ó súnmọ́ kó mọ́ nínú ó súnmọ́ kó mọ́ nínú so bí tó da òun ni pé tá a bá gbé orí dìde níbi ìforíkanlẹ̀ yẹn káàdì pé a padà sí ìjòkó tí gbogbo oríkèéríkèé ara wa tí ó ìbalẹ̀ ẹlòmíì máa ṣe báyìí kò ní jẹ́ kí ẹ̀yìn rẹ̀ kí ó nà tán eléyìí náà kò bá a mú tó kò bá a mú tó tó agbọ́dọ̀ ṣé tá a máa nà sẹ́ni a máa nà sẹ́ padà lórí ìdòkó tó tí ẹ̀yìn wa oríkèéríkèrè wa balẹ̀ lẹ́yìn ìgbà yẹn làwọn àṣírà láti lọ ṣe orí kan lẹ́ẹ̀kejì ṣùgbọ́n àwọn tó ṣe wípé wọ́n bá ti gbé orí ìforíkanlẹ̀ wọ́n ti ẹ̀ ní dìde wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n bó tilé wù kó mọ́ àwọn yẹn ò dín àwọn tó bá nà á ṣùgbọ́n wọn nà á tán wọ́n ṣe bẹ́ẹ̀ ní fẹ́ nà á bọ̀ wọn nà á tán àwọn yìí ń ṣe dín torí pé ní a mọ̀ sí adná alẹ́ ìjìdá èyí tó kéré jù tá a fi lè sọ pé ó kéré ní yìí ni kò sílẹ̀ ó ti ọ̀rẹ́dì ṣe bẹ́ẹ̀ náà ni ti ti rò kó gẹ́gẹ́ bí aṣàlàyé fún wa tẹ́yìn so eléyìí ó pàtàkì ó sábà máa ń ṣẹlẹ̀ láàrin àwọn àgbàlagbà àbí ẹni tí ó bá ní pọ́blẹ́mù ẹsẹ̀ díẹ̀ so ẹlòmíì ò ní fẹ́ náà tán padà torí pé ó bá rí pé máa nìyó lára ẹlòmíì lè ní jẹ ní ẹsikíìsì nú àwọn tá à ń sọ yìí ṣùgbọ́n ẹlòmíì àìní kan ṣe ní gba aláàmú kò fẹ́ nà tán ni kò ká nà tán níbi ìjókòó wa yẹn tí egungun ẹ̀yìn wá ó padà síbi tí tí ó padà sáyé rẹ̀ èyí ń lọ gan-an ntí ó jẹ́ nǹkan tí ó pàtàkì ṣùgbọ́n tí ọ̀rọ̀ tó ṣe báyìí alẹ́ ń lo òògùn tó ẹni tó ń ṣe ní tiẹ̀ lóye gbogbo jìde dáadáa èyí ń lè máa ó lè máa ní òun tiẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì náà ثم تكون من الأرض lẹ́yìn náà ó wá dìde láti ilẹ̀ kama anta mu'tamidan ala yadayka gẹ́gẹ́ bó ṣe wà mu'tamidan ala yadayka lẹ́ni tí ó gbára lé ọwọ́ rẹ̀ that is ọwọ́ ló máa rí láìlé lórí láti dìde la tarji'u jalisan litakuma min julus la tarzu'u jalisan litakuma min julus àfáàní kò ní ìdí pé kí o lọ jòkó náà kó ẹ̀ṣẹ̀ walakin kama zakartula ṣùgbọ́n bí mo ṣe sọ fún ẹ náà ni wàá ṣe àti ogbóníjẹ níbi sùjúdù báyìí àfáàní wàá dìde sókè straight ni lẹ́ni tí ó rí láì lórí ọwọ́ rẹ̀ àti àtẹ́lẹwọ́ tó rí láì lé lórí náà bẹ̀lẹ̀ tí afọ́ àṣọ ó nídìí àlàyé ó rinlẹ̀ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam a máa jòkó ń gbà míì kó tó di kó dìde eléyìí ni àwọn afáǹfẹ̀ ní jálpọ̀ kìrìsìráhà ìjòkó òsì ni anabuwa muhammad sallallahu alaihi wasallam amashi eléyìí nílẹ̀ nínú hadithi malik ibn wairi rahimahullahu ta'ala wa radiyallahu anhu ìgbà tó ń ṣàlàyé mọ́nà bí ṣe máa kíwù bákan náà wọn lẹ́nu hadithi abu hamid sa'idi ìgbà tó ń ṣàlàyé dáná sallallahu ṣe máa kíwù so ó ní lẹ́ndì hadithi méjèèjì ìpí anabuwa muhammad sọlọlọ àsálàm tó bá gbórí dìde níbi ìforíkẹlẹ̀ yóò kọ́kọ́ jòkó náà irú jòkó ni ìjòkó tá a ṣàlàyé lẹ́ẹ̀kan òun náà ni pé ẹsẹ̀ rẹ̀ yóò ẹsẹ̀ òsì yóò tẹ́lẹ̀ yóò jòkó lé lórí so ànábì àkókò ọmọ ẹ̀sìn yẹn náà yóò ẹ̀sẹ̀ wá dìde lẹ́yìn ìgbà yẹn. àwọn àfa àwọn àwòkútó nígbà ànábì fi ṣe eléyìí sọlọ àṣàlàyé àwọn kan ní ìdágbà ló jẹ́ kó máa ṣe ìgbà tí ó ti di kí ànábì dágbà so kò lè dìde lẹ́ẹ̀kan náà gírì so yóò kọ́kọ́ jòkó náà ìjòkó yẹn ni ó wà fi ṣe kí ni yóò fi dìde àrínú àwọn àfẹ́sì tí wọ́n sọ eléyìí ṣùgbọ́n àrínú àwọn àfẹ́sì kan ní rárá àwọn sàábé tí wọ́n gba ìrún ànábì sallallahu alaihi wasallam pàtàkì làwọn sábà méjì tá a dárúkọ yìí wọn sọ pé torí pé ànábì dàgbà ló fi ń ṣe sòtòrí náà súnà ni súnà tó ṣe pé ó yẹ ká máa ṣe ni àbúkù méjì sáàyè ìkànnì àwọn sàábé méjèèjì ó sọ fáwọn sàábé ẹgbẹ́ rẹ̀ bíi mẹ́wàá ó ní ẹjẹ kírun báwọn ẹbí ṣe máa ń kírun fún yín àwọn yòókù wá ní à tí ó tó fi kírun bá náà ṣe máa ń kírun fún wa ó kò ń ṣe pé bánàbí lò jù wá lọ kò rẹ́ ń ṣe pé kí ni ó gba ìsìláàmù ṣíwájú wa ni ó ní mo kàn fẹ́ kí náà ni wọ́n ní ó dà yáwò tó ó dẹ̀ kírun yẹn bó ṣe kí ìgbà tó gbórí dìde níbi ìforíkanlẹ̀ ó jókòó kó tó wá dìde sókè àwọn tàbí yẹn ní bẹ́ẹ̀ ni bó ṣe kí yìí náà lànà mi ṣe wá kírun sọlẹ́ ló mú alimami shafi'i rahimahullahu ta'ala láti sọ yìí pé tabagbóríde níbi rùkú kájòkó padà àsọ tabagbóríde níbi sùjúdù kájòkó padà ipe súnà mu akada láti súnà tí ó kan pani sọlọ́ jẹ́ pé àárín àwọn ìmáàmù mi láwọn mọ́ṣáláṣí mi tí wọ́n mọ̀ ṣe so tọ́ bá gbé níbi ìforíkanlẹ̀ wọ́n kọ́kọ́ jókòó náà wọ́n ẹ̀ṣẹ̀ wá dìde eléyìí súnnà ní èyí tó tẹ́wọ̀n kò ṣe pé torí pé àrùn sọlá asálám dàgbà ni ló fi ṣe àti wípé ká sọ pé torí pé ó ti dàgbà lọ́jọ́ kó ṣe ìjókòó yẹn ni ìyẹn máa tún lékè nǹkan ó tún lè fún ìfún àgbàlagbà ni ká sọ pé ó jókòó náà tí ó fi ṣe pé ìjókòó tó máa jókòó tí ó pẹ́ ń bẹ́ẹ̀ ìjòkó tó lọ́ra jòkó fún wọn bá àsìkò díẹ̀ kó tún wáyé tí wọ́n ṣe àti dìde ìyẹn gan ó lè má jẹ́ nǹkan tí ó rọrùn fún àgbàlagbà ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ò ní pé súnà ni bá ṣe wá pé súnà yìí a ní láti kárí àwọn èèyàn àlọ́nù torí ká má tún lọ níbi àwọn ẹ̀sìn nǹkan mi ìmọ̀ọ́mù tó fẹ́ mọ ṣerú nǹkan báyìí nítorí pé kó má tún ṣe àwọn jàmá rẹ̀ lọ́nà ó ní láti kárí wọn àlọ́ torí pé nígbà tí imam bá ṣe Allahu akbar tóun jókòó táwọn jàmá dìde imam ló ṣe wà lórí ìjókòó yìí àwọn jàmá ti dìde àwọn rò kó dìde ni torí pé lọ́pọ̀lọpọ̀ sábà sábà sábà òun ni pé sábà ti ṣe Allahu akbar nígbà tá a bá dìde níbi ìforíkẹlẹ̀ ká dìde lọ sókè sóètì ni ìyẹn lọ̀pọ̀lọpọ̀ ọba sábà ṣùgbọ́n ìmáàmù yìí sí ó fẹ́ fún wọn ní ó ní so òun jòkó àwọn èèyàn ti dìde so wọ́n ti kó sí kankan tánà bí ní ká má ṣe òun náà ní wípé ẹ má ṣíwájú mi ṣe àwọn iṣẹ́ rẹ̀ wọ́n rẹ̀ ṣíwájú mọ́mú dùn sókè bóò ni mọ́mú ṣe lè dẹ́kun rú nǹkan báyìí òní kó jẹ́ kí wá àti lọ síwájú náà kó tó kọ́ ṣe wá àti fún wọn nípa irú nǹkan báyìí so táwọn yẹn bá ti gbọ́ wá sí so yóò jẹ́ kí wọ́n mọ̀ súnà òun ni kí á nígbà tá a bá gbórí dìde kúrò níbi ìforí kanlẹ̀ káṣẹ̀ tó wá ti dìde náà lára àwọn iṣu tó tún máa wà ń bẹ̀ òun ni pé a ní mọ́mù máa ṣe Allahu Akbar tí ó bá ń gbórí dìde ẹ tó bá ń lọ sí òkè. Okay náà ṣe aláwọ̀ mọ́mù tó ń decide àbí ẹni tó ń dáhùn kí tó decide pé òun fẹ́ ṣe ìjò kó dáhùn kí já sábìlì sì rà ẹ̀ ìgbà ojú sọ aláwọ̀ tó bá wọ̀ àwọn afọ àkànṣọ wípé yóò sọ aláwọ̀ akúbọ̀ yóò wá jókòó tó lẹ́yìn o máa wá dìde láì ní tó sọ aláwọ̀ tó bá wọ̀ nígbà àwọn afọ àmì ní ní ó ṣe yóò kọ́kọ́ jókòó náà. tó wá jòkó yẹn tán tó wá ìṣòro afẹ́ dìde sọ yẹn ni ó sọ bó ṣe ń dìde lọ àwọn míì sọ báyìí àwọn míì ni ó sọ Allahu akụba yẹn bó ṣe ń gbórí dìde níbi ìforíkẹlẹ̀ yóò wá fi jòkó ẹ yóò tún wá fi dìde lọ títí tí fi wá yóò fi dìde nínú mẹ́tẹ̀ẹ̀ta èyí yóò sọ Allahu Akbar yóò sọ fi jòkó tó fi dìde tó yóò ti lọ fún Allahu Akbar yẹn kọjá àbùkù yẹn tó èyí ń ó jìnà sí ká sọ kó kọ̀rẹ́kì àwọn tó sọ pé yóò sọ yóò fi jòkó so lẹ́yìn ẹ̀ yóò wá dìde láìsàn kankan mọ́ ọ̀rọ̀ wọn súnmọ́lé àwọn tó lè sọ yìí pé ni ó borí dìde níbi ìforíkanlẹ̀ láì sọ rárá tó wá wá fẹ́ dìde ní ẹ̀ṣẹ̀ wá sọ àwọn náà rí mi so láàrin méjèèjì èyí tí wọn bá ṣe ń bẹ bá láì so ìkànnì àkọ́kọ́ òun wípé ká ṣe ìjòkó tá a bá dìde níbi ìforíkanlẹ̀ ká kọ́kọ́ ṣe ìjòkó tá a bá tó lè tẹ̀ra a ní tó tẹ̀wọ̀n ni pé sunna so ìgbà míì a lè wọ mọ́ṣáláṣí nìkan rí pé ìmáàmù yẹn ni máa ń ṣe bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ni wọ́n àti fi ń ṣe èrò nǹkan báyìí torí ẹ̀ tábàwọn tí àfa náà sọ fún wa ó ní tó bá gbórí dìde ó gbórí dìde lẹ́ni tó ṣe pé kò ní ṣe ẹ̀ǹtí aṣàlàyé fún wa yìí so yóò gbóni dìde níbẹ̀ lẹ́ni tó ṣe pé kò ní ṣe kò ní jókòó yóò kàn ṣe pé ni yóò dìde bẹ́ẹ̀ yóò dìde bẹ́ẹ̀ láàkàrí ṣòro jáde tán lè tàkùnrà mi jù lóòsìn wọ́n ní òun ní lọ ju owó ṣe gbóni dìde níbi sùjúdù rẹ̀ lè tàkùnrà mi jù lóòsìn kó wá ṣe pé níbi ìjòkó ló ti wá ṣe kí ló ti wá dìde wàláàkì nǹkan máa bàtàkùlà ṣùgbọ́n mo lè ṣàlàyé fún ẹ pé kàmá àǹtàmọ̀ ọ̀tẹ́mídán àlàyé bó ṣe wà ó ní wàá ṣe dìde lẹ́ni tí ó gbára lé ọwọ́ rẹ̀ wàtúkàbẹ̀rù sí hàlì kìyàmìkì nígbà tí ó bá ń dìde ó ṣe Allahu akbar. ثم تقرأ كما قرأت في الأولى أو دون ذلك سليم هو كثير ní òdiwọ̀n bó ṣe kà ní ti alákọ̀ọ́kọ́ àbí kó má tó yẹn mọ́ náà lára àwọn nǹkan tí ó wà ní eléyìí òun náà ni ntí afa ṣàlàyé fún wa pé àgbẹ̀ ọwọ́ rárá lé ọwọ́ wa nígbà tá a bá fẹ́ dìde yìí ó mẹ́nu àwọn àfáàmì sọ́gbà yìí pé tàbá fẹ́ dìde kò ń ṣe ọwọ́ wa la máa gbára lé a máa gbára lé orí ẹsẹ̀ wa àti ẹsẹ̀ láàbì tẹ́lẹ̀ ọwọ́ wa ò ní sílẹ̀ mọ́ àgbẹ̀ ọwọ́ kúrò lẹ̀ ẹsẹ̀ làwọn àrídá ẹ̀ lé lórí òun làáfi dìde ṣùgbọ́n àwọn àdìsí tó wá lórí eléyìí kò lálàáfíà èyí tó lálàáfíà òní kí a gbé ọwọ́ lé ọwọ́ wa fi dìde eléyìí ló ní àlàáfíà sọ̀rọ̀ tí àfa àtúntò yìí ló correct ṣùgbọ́n àwọn àfa mi gbà wípé a ní gbé ọwọ́ lélẹ̀ ẹsẹ̀ làá fi dìde kò ń ṣe ọwọ́ ní a máa fi dìde báwa náà bá wọ àwọn atajọ́ máa ń tí wọn mọ́ṣáláṣí ẹlòmíì ẹ̀ẹ́rì pé ọwọ́ ló wó fi dìde ẹlòmíì ẹ̀ẹ́rì pé ẹsẹ̀ ló fi dìde náà èyí tó dáa jù ní ká fọwọ́ dìde gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé ṣùgbọ́n tá a bá rẹ́ni tí ó fẹsẹ̀ náà dìde kò sí kọta máa lé máa wé yẹn bẹ́ẹ̀ so akànlé ṣàlàyé pé tó dáa jù òní kéèyàn fi ọwọ́ dìde eléyìí tí tó dáa jù náà lára àwọn tó máa fọwọ́ dìde ẹ̀rẹ́ lómi tí ó bá dìde bí ẹni di ṣẹlẹ̀ àhàn ìfẹ́rọ̀ tí ó fi ṣe kí ni tí ó fi àtẹ́lẹwọ́ rẹ̀ dìde ẹlòmí ó dìde nígbà tá a sọ pé à ń bí ṣe eléyìí làwọn afẹ́sìn àmọ́ pè ní ashnu ashnu òun náà ní kí èèyàn di ọwọ́ bí ẹni tó ń fún kíní òbí àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ eléyìí hadith wá lórí ẹ̀ ṣùgbọ́n hadith yẹn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n gbà pé hadith tí ó lálàáfíà àrínà àwọn afá tó ń gbà pé hadith tí ó lálàáfíà ni ṣùgbọ́n wàlúwàlú aláǹgbèjì tó tẹ̀wọ̀n ni pé àdìsí yẹn àdìsí tí ó lálàáfíà ni tẹ̀lé ìlú tẹ̀wọ̀n jù ṣùgbọ́n tá a bá rìnrìn tó ń ṣe yẹn náà kò ṣe kàtà máa lélé lórí ṣòbóyá báyìí ló fi dìde ní báyìí ló fi dìde ní àbí ẹsẹ̀ ló gbára lé tí ó fi dìde nítorí jẹ́ kókó rẹ̀ jùlọ òun náà ni tí ó dìde bákan náà lára àwọn kàtà máa ń ọ̀gbà onítẹ̀tẹ̀ lónìí tí ó bá lọ ṣe ìforí kan lẹ́gẹ́ báyìí sọ ẹlòmíì yóò lọ lẹ́ni tó mú ọwọ́ rẹ̀ lélẹ̀ náà wọ́n bá wà àtàjọ kí mu ẹ̀mọ́ rẹ̀ lòmí tí ó bá lọ forí kanlẹ̀ ọwọ́ yóò kọ́kọ́ mú lọlẹ̀ kó tó di pé yóò wá fi èrúkú tí ó forúkú rẹ̀ lélẹ̀ ẹlòmíì dẹ̀ ní yóò kọ́kọ́ tẹ̀ náà orúkú yẹn yóò kọ́kọ́ kanlẹ̀ kó di pé ọwọ́ àtẹ́lẹwọ́ ìgbéjì wa ti kanlẹ̀ ní èyí náà ni àwọn àbá àṣọ àrínú àwọn sàábé ẹni tó ṣe pé yóò ṣe lé ara ẹni tó ṣe pé yóò ṣe èkejì náà nínú àwọn akẹ́kọ̀ọ́ lára nǹkan táwọn afọ àwọn sọ òní àdìsá náà ṣọlá àtọlámùsà tó ní ìzàsọjàdà àdúkù tí nǹkan ni wọn fẹ́ lọ ṣe ìforí kalẹ̀ ní fàlà yẹbùrú kàmá yẹbùrú kò báyìí kó wọn lọ ṣe ìforí kalẹ̀ bí ìgbà àbá ní ránkùnmí fẹ́ lọlẹ bí ìgbà tá a fẹ́ lọlẹ. فليجعل يديه قبل ركبتيه kó jẹ́ kí ọwọ́ rẹ̀ kọ́kọ́ wá ná before kin before orúkún rẹ̀ nínú ẹ̀gbà wa ni wọ́n ní faliyada okùnbàtẹ́ ìkọ́bùlà yàgbé kọ́kọ́ jẹ́ kí orúkún kọ́kọ́ wálẹ̀ náà before ọwọ́ méjèèjì sẹ́lẹ̀ yìí kàtàwọn àfa sọ̀rọ̀ lórí ẹ̀ náà ni ṣùgbọ́n tabara ẹni tó ṣe léyìn àbò ṣe léyìn bá a láyé tó bá wọn kẹ́lá máa rí gbàtà báwọn yẹn bá ń kírun ẹlòmíì ẹsẹ̀ ní kọ̀kọ́ mú lọlẹ̀ náà ẹlòmíì àtẹlẹwọ́ ní kọ̀kọ́ mú lọlẹ̀ tó méjì láàmú sòló jẹ́ pé iye tó tẹ̀wọ̀n òun ni pé tó bá ro ìkálukú lọ́rùn òun ni kí ó ṣe ẹni tó bá ti pé tó rọ̀ lọ́rùn kó mọ́ ọ lọlẹ̀ kó mọ́ ọ lọlẹ̀ náà ẹni tó bá ti pé tó rọ̀ lọ́rùn òun kọ́kọ́ mú orúkún lọ́lẹ̀ ó mú orúkún rẹ̀ lọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni tí ó bá dìde ti tó dáa jùlọ òun ni kó dìde lẹ́ni tó gbára lé àtẹlẹwẹ́ ṣùgbọ́n tó gbára lé ẹsẹ̀ rẹ̀ náà fi dìde kò ṣe kan sí alùmáyà èyí tí o dáa jù òun ni kókó máa di ọwọ́ rẹ̀ nígbà tí ó bá dìde ṣùgbọ́n ká ló di ọwọ́ rẹ̀ náà nígbà tó bá dìde eléyìí náà kò ṣe kan sí alùmọ́ èèyàn lórí so ṣókí àwọn kàtà sọ fún wa òní pé ó dá púpọ̀ tá a bá ń kírun ká jẹ́ kí àtẹ́lẹwọ́ wa gbà tá a bá ṣe ìforí pẹ̀lẹ́ ká gbé e lélẹ̀ káwọn ọmọ oníkà wa dojú kọ kíbúlà àtẹ́lẹwọ́ wa ká dà á délẹ̀ àwọn ọmọ oníkà wa ká jẹ́ kó kọjú sí kíbúlà tá a ti ń kírun bákan náà ọwọ́ wa ká gbé e sókè à ń gbé ọwọ́ lélẹ̀ nígbà tá a bá wà ní ìforíkanlẹ̀ dàtí ká jẹ́ kí láti di ọrùn ọwọ́ wa débi ìgúnpá wa ká jẹ́ kí ni ká jẹ́ kó lọ sókè ẹ èyí tó jẹ́ láti di ìgúnpá débi èjìká wa kájẹ́ kí ìyẹn ni kó jìnà sí ẹ̀gbẹ́ wa kájẹ́ kó jìnà sí ẹ̀gbẹ́ wa àwa ṣìkìní a orí kanlẹ̀ bẹ́ẹ̀ ilé òní súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ntí o ní wá ṣe bẹ́ẹ̀ oníbóyá pé kí ni kò sáyé àwọn èèyàn pọ̀ ní mọ́ṣáláṣí tí ó fún ṣerú yẹn àgbà bó bá ṣe bó bá ṣe yọ náà bàbá ṣe ní ṣe mọ́ làá ṣe ṣe àdìtìtì wa kó bá ẹlòmíì kọsẹ̀lú ká ló ń fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kò sáyé mọ́ṣáláṣí mọ́ yóò máa fún àwọn èèyàn níbi pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò máa nira so lẹ́yìn súnmọ́ la fẹ́ ṣe tí ó sọ̀rọ̀ yìí ṣùgbọ́n da ló ti ká ní ládàá ti ta bá rí ṣe ṣùgbọ́n mo fẹ́ ṣe súnmọ́ tí mo ládàá ti ṣùgbọ́n mo yá mi ní ìsìn mo ti ń kó ìnira bá pẹ̀lú ìgbà tí mo ṣe yẹn so màá máa gbẹ̀ṣẹ̀ pẹ̀lú tí mo ń ṣe so a ní máa gbẹ̀ṣẹ̀ níbi kan ká fún adé ní abẹ́gbàládá ní ibi àìsí so à á àjọ so that a ní ní ọmọ ẹwà lára ṣùgbọ́n wà láti ní ìyè àwọn ìwẹ̀ nínú àbáǹdáhùn tuntun wa ká sí irun yẹn ní kíkí tó ṣe pé yóò fún wa ní ládá tí ó pọ̀ eléyìí ó jẹ́ kẹ̀kẹ́ ó pàtàkì tí ó yẹ kí agbóyè lára àwọn nǹkan nípa àwọn míì ṣe tí ò da kò ní pé tí wọ́n wà ní orí kẹlẹ̀ ẹlòmí ò wá ná yóò nẹ ẹ̀yìn rẹ̀ à ń lẹ́yìn nígbà tí a bá wà ní ìforí kalẹ̀ níta máa ń ṣe lásọ yìí kó jẹ́ kí ọwọ́ rẹ̀ lọ sókè kó jẹ́ kí apá rẹ̀ kó jẹ́ nǹkan tí ó jìnà síbi ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ká wá nẹ ẹ̀yìn nígbà tí a bá wà ní ìforí kalẹ̀ eléyìí ò dáa sẹlẹmi ó máa nẹ ìdíwà tó yẹn fẹ́ dọ̀bálẹ̀ eléyìí aṣèlú ní níbi irun à ń nẹ ẹ̀yìn nígbà tá a bá ń bẹ rúkú a ní ìtújú rúkú láti máa ń nẹ ẹ̀yìn gẹ́gẹ́ bí ìta sọ fún wa débi pẹ́ni tó wá rọ rúkú kó nà dáadáa kó lè jẹ́ kí orí wọn kí ó máa bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀yìn yẹn ṣùgbọ́n ó lè mọ̀ rọ rúkú ẹ̀rù ní lẹ́kùnbà tó bá ti tẹ̀ ní títẹ̀ tó ṣe pé ẹni tó máa ń wò oníṣọpẹ́ nìyí ń bẹ lórí ìdúró ó ti ṣe ti àmọ̀ sí adìyẹ òkúrò ṣùgbọ́n tó bá rọrùn fún tí ẹ̀yìn rẹ̀ ṣiṣẹ́ kí ni tí ó rọ̀ dáadáa ó lè nà kó nà á débi tó kí ni ó rí rẹ̀ àtẹ̀yìn rẹ̀ ó jọ dọ́gba báyìí. káníyẹ̀ kan gbé kí ni omi kọ́ọ̀pù kan wá wá ló ń dà sẹ́yìn omi yóò bẹ̀rẹ̀ dúró lẹ́yìn rẹ̀ níbi tí ẹ̀yìn rẹ̀ tó ṣe ti dé. sọ̀rọ̀ bí anábọ̀ Muhammad sallallahu ṣùgbọ́n ẹni tí ò bá lè nà á dé lẹ́bùn yẹn náà kó ṣáà tẹ̀ kó dẹ̀ má gbé orí ẹ̀ lọlẹ̀ kó má má wò òkè kó gbìyànjú àti sírètì orí rẹ̀ bí o bá ṣe rọ̀ lọ́rùn ṣùgbọ́n títí ìforíkanlẹ̀ ààfin náà níbi ìforíkanlẹ̀ níta máa ń ṣe òníta gbé kájú àtẹ́lẹwọ́ lélẹ̀ apá wa láti di ọrùn ọwọ́ débi ìgúnpá wa kájé kó lọ sókè ká má ṣe báyìí Kama má ṣe ká má gbé ọwọ́ wa ká má gbé lélẹ̀ báyìí ẹlòmíì yóò gbé tiẹ̀ lélẹ̀ báyìí ṣé tá a máa ṣe ní àgbè sókè eléyìí náà kò tún máa ṣe báyìí tí a mara wa báyìí a lè kó jìnnà sí ara wa àfi títí àkóbá fún lóko àfi títí àkóbá fún lóko ṣùgbọ́n káwa náà eléyìí ò ṣe nǹkan tí ó bá ẹ̀ ẹ́ ra wọn ọmọ ìyá kọ̀ọ̀kan tí wọ́n máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n aláwọn fẹ́ ṣe súnà ẹ̀ẹ́n wọ́n ń ṣe nǹkan míì tù ní. sòtórí pé tí a bá fẹ́ ṣe ìforíkanlẹ̀ ó da oṣù tó ń gbàgbà bá ṣe ìforíkanlẹ̀ àyè tí wọ́n máa bẹ láàrin wa àti ibi tí ó jẹ́ gàgà fún wa kó má jù láti yá mi nígbà ìṣúlù lọ àti kó má jù bí láti bí ọwọ́ wa débi ọ̀pọ̀ ìbúpá kí wọ́n jù bẹ́ẹ̀ lọ àyè tí ó máa wà láàrin ibi tá a máa forí kàn àti ibi tí a fi ṣe gàgà torípé àgbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní tí ẹ bá ń kírun tí nǹkan mi bá ń kírun kó kírun lẹ́ni tí ó mú gàgà torípé kí ni káwọn yẹn wọn gbà wájú kọjá táwọn yẹn bá gbà wa kọjá nǹkan tí máa affect ládàá àmú wa ni a máa affect ládàá àmú wa tó bá yẹ kóbìnrin ló lọ gba wá ju wa kọjá àbí ajá dúdú àbí kẹ́kẹ́kẹ́kẹ́ ní ọ̀dọ̀ àwọn àfáà mi wọ́n gbà pé ní irun rẹ̀ ti bàjẹ́ wọ́n gbà pé ní irun rẹ̀ ti bàjẹ́ sòtòrẹ́ wọn a máa sọ fún wa pé àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ètò àádùn sọlá a máa dá ìrún padà bí mamari alkendil aswad wal-ahij wal-ima tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá gbọ́ wájú wa àbí obìnrin tó ti bàlágà àbí ajá dúdú àbí ajá dúdú sọdọ́ bí jẹ́ pé kí ni ká súnmọ́ ibi tí amúnigàgà ṣùgbọ́n tábà ní ká súnmọ́ àá sì fi àyè lẹ̀ díẹ̀ á fi àyè lẹ̀ díẹ̀ sọtálẹ̀ ìsọ̀lá tó wá wà lórí ìdúró ìtí ó máa bẹ láàrin wọn àti tó mú ní gàgà yóò máa jẹ́ bí ìgbópa bíi mẹ́ta tó wà lórí ìdúró ìtí ó máa bẹ láàrin wọn àti tó mú ní gàgà yóò máa tóbi ìgbópa mẹ́ta ṣùgbọ́n tó bá ti ní kó forí kẹlẹ̀ yóò kú bí ìgbópa kan ó túmọ̀ sí pé ìgbà tó wà lórí ìdúró ìtí bẹ láàrin wọn àti nítorí tó mú ní gàgà ìdúpá mẹ́ta tó bá ti forí kanlẹ̀ ìdúpá méjì ti kúrò mẹ́ yóò kó ìdúpá kan ṣe eléyìí súnà ní tọ́lá àtàní tí wọ́n mọ̀ yá ni ọwá ń sì gbọ́yé àwọn wà rò wípé ìtàn sọ òní pé kéèyàn náà yóò wá ṣe kíni yóò náà yóò fẹ́ ṣe kíni yóò fẹ́ mú gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìdúpá mẹ́tẹ̀ẹ̀ta nígbà wà lórí ìdúró so ìdánwò ọmọ bẹ́ẹ̀ láwọn àtìbí tí a kó tí ó ní gàgà yóò jẹ́ ìgúnpá mẹ́ta so tó máa fẹ́ fún ìforí kanlẹ̀ yóò wá fẹ́ kọ́bà gbogbo ìgúnpá mẹ́ta nìyí wọ́n rà sọ́wọ́ ti kọ́bà méjì ń bẹ́ ó tó ṣùgbọ́n fẹ́ kọ́bà gbogbo mẹ́ta ẹlòmíà ti wá náà nítorí wá ti wá náà ní nǹkan yóò padà wá ṣẹlẹ̀ òun ni pé kí ni yóò padà wá fẹ́ gbé ọwọ́ yẹn yóò fẹ́ gbé lélẹ̀ tẹ́lẹ̀ ni ó dẹ̀ takò sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam tẹ́lẹ̀ lára àwọn nǹkan tí ó yẹ kí amójútó níbi ọ̀rọ̀ ọ̀hún wa ni torí pé ẹlòmíì gẹ́gẹ́ bí sáà sọ lọ́sọ̀ tó sọ tó bá kírun bí ìgbà tá a sọ pé yẹn ṣe ìgbàmù tó gba one over ten ni ẹlòmíì ẹlòmíì ní tú ìtí ó gbà bí a bí one over nine ẹlòmíì ìtí ó gbà bí a bí one over eight ẹlòmíì ìtí ó gbà bí a bí one over seven ẹlòmíì one over six one over five one over four one over three ẹlòmíì lè one over two láti fi dájì ẹlòmíì lè ní ó gbà á débi pé kí inú tó kí yóò fẹ́ gba gbogbo ládàá rẹ̀ tán látara kó farabalẹ̀ kí ó ṣe bó ṣe kó ṣe ìyẹn kó wá lè fẹ́ tó fẹ́ gba ládàá àrùn tó ń kí kó fẹ́ gba ládàá ẹ̀ tán àtẹni tó kọ́ mọ́ ṣe ń kiri sọlọ́ jẹ́ pé ìtàn yìí ìtàn tí ó pàtàkì sọ̀rọ̀ sọ̀lá àwọn ọ̀sán àwọn àṣà àdókòsọ́nù kàmárà ẹ̀kùnrin ní òṣèlú ẹ̀kí ìmẹ́ṣe ní ti mọ̀nkiri táwọn sábẹ́ wọn afárabalẹ̀ wọn àwọn sọ nínú anábíwá Muhammad sallallahu alaihi wasallam sallam insha Allah àtúmọ̀ tẹ̀síwájú lórí eléyìí ní ọjọ́ bí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Yeah, well, na ìbéèrè òní pé ẹni tí ó ń dáhùn kí àbóhùn ni ìmọ̀ èyí tí ìwádìí ọwọ́ rẹ̀ sókè kẹ́ni tá a sọ pé kó ṣe báyìí tàbí láti bí ohun ọwọ́ rẹ̀ débi ìgúnpá kò ní gbé kalẹ̀ báyìí yóò gbé báyìí ṣùgbọ́n wà lọ gbé tiẹ̀ kalẹ̀ sí ṣé kò ní ìròyìn ó ní ìròyìn ṣùgbọ́n mi ta sọ ládà rẹ̀ ti ó ti reduce ládà rẹ̀ ó ti reduce torí pé àrẹ sọ lásán kò kí ń kí wọn bí òun ṣe ké wọn ní so gẹ́gẹ́ bó ṣe jẹ́ wọn láwọn ẹ̀rí wo ló wà fún pé kí a mọ̀ gbọ́ orin náà àkọ́kọ́ orí gbígbọ́ ó kú sí ọ̀nà méjì àti ká ní orin kankan fún rẹ̀ ó kú sọ́nà méjì orin kan bẹ tó ṣe wípé orin tó dáa ni orin kẹlẹ̀ ń bẹ orin tí ó dáa ni èwo lórin tí ó dáa orin tó dáa lórí ló ṣe pé ìtumọ̀ rẹ̀ ó dáa kò sí sọkúsọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú ẹbọ àbí nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan ẹ̀ṣẹ̀ kò sí ń bẹ ṣe léyìí a sọ pé orin tí ó dáa èyí tí ó dáa ni tó ṣe wípé ó ní ìsọkúsọ nínú àbó ní nǹkan ẹbọ àbó ní nǹkan ẹ̀ṣẹ̀ nínú tànàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ló fi ní aṣèrò orin hasanuhu hasanu wa qabihuhu qabih èyí tó bá ni nínú itu ó da èyí tí ó bá dẹ̀ da nínú orin ó da náà ṣùgbọ́n tá a bá sọ pé àṣẹ ìrù orin náà là á pè gẹ́gẹ́ bí táwa máa ń wa so àwọn alárúbáwá àwọn a máa pè ní nígbà wà máa ń pè ní wákà àwọn apè ní kíni aṣọ èrò ṣùgbọ́n tó bá di wípé wọ́n wá ń lùlù sí tó bá di pé wọ́n ń lùlù sí èyí ò ti tún mú nǹkan mi wọlé yẹn náà mọ̀ wípé tó bá di pé wọ́n ń lùlù sí wákà nísìnyí so yóò di nǹkan tó ṣe wípé oríṣiríṣi nǹkan ló lè wọlé ìbẹ̀lẹ̀ ẹ̀tọ́rọ̀ obìnrin kan tí ó mọ̀ fòsókè tí ó mọ̀ jùdí ẹ̀rọ ọkùnrin tó ń mọ̀ jùdí so látara ṣètọ́ ló fi sí ọkàn èèyàn kan pé dìmọ́ tó gbogbo àwọn èèyàn ti ṣí lẹ́kùn aburú nìyí sotori ẹ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam lára ẹ̀kọ́ tó fi kó àwọn sahaba ridwanullahi alayhim òní wípé orin bẹ́ẹ̀ tó dorí tá à ń múlù sí nǹkan tí ó dáa ni kódà kí tuma rẹ̀ dáa wọ́n bá di pa nílùú sí etí ò dáa ni títúmọ̀ yorùbá tí wọ́n á dá àtúnwá lùlù sí ó nǹkan méjì so irú orin yẹn wọ́n á máa pè ní alìsínáàwò alìsínáàwò tó bá ti di nǹkan tí à ń lùlù sí wọ́n á máa pè ní alìsínáàwò so èyí ò ní òun tó dáa ṣùgbọ́n ẹ̀sìn ó wá dẹ fún wa ní àwọn àyè bíi ọjọ́ ọdún àbí ń gba ìgbéyàwó láàrin àwọn ọmọ kéékèèké láàrin àwọn ọmọ kéékèèké ṣùgbọ́n kí ẹni tí ó jẹ́ obìnrin tó ń bẹ nílé ọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká ní àwọn náà ń kọ orin tí wọ́n ń lùlù sí eléyìí wọ́n ń ṣílẹ̀kùn aburú ni torí ẹ̀ àárí wípé táwọn yàrá láwọn ń ṣe patí nìyí tó bá ti di pé wọ́n ń kọrin tán lùlù ẹ̀ẹ́dì bó ṣe máa jó ìjókòó obìnrin á máa kò sókè àwọn yóò máa rí nǹkan tí ó yẹ kán rí lára ẹ̀ bẹ́ẹ̀ lọkùnrin náà gbogbo ẹ̀ yóò dàrú àti bẹ́ẹ̀ wọ́n á mutí wọ́n á ṣe gbogbo oríṣiríṣi ṣètọ́nà àrèdè wọlé tó irú eléyìí kò ń ṣe nǹkan tó bá mu ṣùgbọ́n lára àwọn kéékèèké bí àsìkò ọdún àbí bí àsìkò ìyàwó eléyìí ẹ̀sìn fi pé wọ́n lè ṣe tó ló jẹ́ pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní ọjọ́ kan ní ó jẹ́ ọjọ́ ọdún àwọn obìnrin kéékèèrè jì kan wá ń kọ orin tí wọ́n ń lu fèrè sí abubakar wá wọlé ó wá ní mizmaru shaitan inda rasulillah ẹ̀yọ́ mọ̀ yẹn lọ bàjẹ́ irinṣẹ́ ìṣùlẹ̀ ń lu lọ́dọ̀ àdínsọ̀ aláàtọ̀ anábíwá ní dá àwùmọ̀ fún wọn lẹ̀ fi àwọn méjì lẹ̀ fa inna al ọjọ́ òní ọjọ́ ọdún ló jẹ́ fún wa liya'lama al-yahud liya'lama al-yahud anna fi dina fusha káwọn yahudi lè mọ̀ pé kí ni ìgbàláyé wà nú ẹ̀sìn wa so torí ẹ̀sìn ó aláwo ní ìkàbá yẹn fún wa díẹ̀ irú àwọn àsìkò báyìí ṣùgbọ́n lónìí ó tó yẹ pé àwọn èèyàn sọ di bárakú sọ ẹlòmíì yóò ra kẹsẹ̀tì èyí tí ó gbọ́ sùn nìyẹn tó bá tún jí náà èyí tí ó gbọ́ jí ni sọlẹ́ yóò mọ̀ mú yàn sún mọ́ ṣọ̀tọ́n olóòjẹ́ pé ẹni tó wá lùzùn mọ́ orin gbígbọ́ ìmọ̀nì rẹ̀ ò lè rinlẹ̀ dáadáa ìmọ̀nì rẹ̀ kò lè rinlẹ̀ dáadáa solopado jẹ́ pé ìkan náà sábẹ́ àníkọ́ Muhammad sallallahu alaihi wa sallam Abdullahi bin Mas'ud radiyallahu anhu ìgbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó sọ̀rọ̀ ń pa àwọn nǹkan báyìí àyà kan nínú al-Qur'an abdullahi bin Mas'ud radiyallahu anhu ó wá fẹ́ tú àyà yìí ó wá ní òun fi ọlọ́run bá búra ìsáyà yìí sọ̀kalẹ̀ nítorí ẹ̀ òun náà nípa kíni alùpùpù nípa orin gbígbọ́ ó fi wá sọ pé kíni alùpùpù orin gbígbọ́ ni àbí orin kíkọ yóò ń bi tó nípa ẹ̀kọ́ a máa gbin ìṣèlú náà fi kẹ́sì mọ́ ó máa ń lẹ́nu ọ̀kan yìí tó ti máa gbèsè nu ọ̀kan kéèyàn máa jò níbi ẹ̀sìn so yóò máa fi sínú ọkàn yẹn alukoran bí ẹ kí a máa gbọ́ kí ni yẹn máa dùn bọ́tẹ́ tó bá ti ní ìmọ̀ orin gbígbọ́ ni wọ́n máa ń pè kuraani àbábá ń ka kuraani kò ní rírì wù tó ní bẹ́ẹ̀ fúnri sí ẹ̀fúnri sí ẹ̀fúnri sí sotori pé kí orin gbígbọ́ ọmọdé kí máa ń yàn kó yóò rò ní kí máa ń yàn kò sí o sọlọ jẹ pé nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú àti jìnnà sí i ìkànnì àwọn àfa ó ní ẹni tó bá ti di pé ó kún dùn àbí ó dẹni tó ṣe pé orin ló ń gbọ́ sórí yẹn bẹ́ẹ̀ ni ṣàìpọ́n ó ti gbà mú irú nǹkan tí ọtí mú máa ń ṣe pẹ̀lú làákàyè òun ni orin máa ń ṣe pẹ̀lú kí pẹ̀lú ọkùnrin ètò wa mú tí yóò máa ń ríra ẹni wa ti ní ìdùnnú kó máa gbọ́ orí mi ọkàn náà ọkàn náà ṣe kí o ti pàlẹ́ bí orí gbígbọ́ bí ọtí mímu ṣe máa ń affect làákàyè ni orí gbígbọ́ náà ṣe kí ni máa ń ba ọkàn jẹ́ ìkíní kejì wọn ní irinṣẹ́ṣẹ́ ìtọ́nù ọtí mímu irinṣẹ́ṣẹ́ ìtọ́nù orí gbígbọ́ abóni kíkọ́ irinṣẹ́ṣẹ́ ìtọ́nù so ẹni tó bá yíyí wọn kan méjèèjì ṣètò ọmọdé tó yí wọn bá mú ìmọdé tó yí wọn ṣe báṣubàṣu so ló jẹ pé ìgbà tí agbọrọ bọyé sọlẹmí ara ní pé àyàṣà ah, wa ní gbádùn ara wa ní oníkọ́ ló fi gbádùn ara rẹ oníkọ́ ni wà fi gbádùn ara rẹ àwọn ọmọ tọ́lọ́mọ bá ṣe lálàálẹ̀ pọ̀ láwọn nǹkan ti jẹ mú ó dàbẹ̀ tó ń pé kí ni sáwọn òní gbádùn ara wọn táwọn bá mú tí ẹni ká wọn mú tí kó lè jẹ́ ká gbádùn ara wa nítorí wọn bá ṣe lálẹ́ àlejò lè jẹ́ pọ̀ bẹ́ẹ̀ náà ni kí mo fẹ́ wọn gbọ́ nǹkan àwọn nǹkan tó lè gbọ́ wáàsí bẹ́ẹ̀ tó lè gbọ́ àlùkùránì bẹ́ẹ̀ tó lè gbọ́ sọ̀tà sọ pé ó nílá máa tẹ̀ bàtì eléyìí kò ṣe ìjọ tó dáa tó ń lọ́pàá tó jẹ́ pé Sheikh Abdul Qadir Jilani táwọn kan máa ń lẹ́ra wọn lónìí ó kọ tírà kan tí wọ́n pè ní alhuliyatu li talibi tariqil haqq nínú tírà yìí ní page thirty something bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn tá máa ń láwọn lù tán kẹta láwọn tó ṣe wọn ó ní òkúrọ̀ ni wọn so ó ní ẹ̀ka wọn sọ pé òun gbọ́ tó máa gbọ́ ní kí wọ́n afẹ́ tí wọn sọ̀rí gé lẹ́yìn tó ṣe pé wọ́n ní tó ń bá pa sóko pẹ̀lú ìyàwó oníyàwó tó wọn àti ẹni gbàgbọ́ pé ara wọn ò nínú àti tó ń bá mu tí òun òun ríra alọ́run ọba ṣe nǹkan léwọ̀ oníṣẹ́ ọba mu tí òun òun ríra tó bá pa sóko pẹ̀lú ìyàwó oníyàwó àti obìnrin olóbìnrin oníbìnrin ara ẹ̀ ní mú ó lè tó wá sọ orí kàtàkùn náà alòkùrọ̀ yẹn ọwọ́ ń tẹ̀síwájú ọwọ́ ní nǹkan orin yìí orin tó bá tó wá jẹ́ pé ìsọkúsọ ni wọ́n ní tó jẹ́ màkàdú lẹ́ ìlàtẹ́ ìkan tó jẹ́ ara òbí fún ìdí méjì ìdí àkọ́kọ́ òní tó wọ́n lù sí ìdí kejì òní pé ó ní àwọn àsọkúsọ ni eré ọ̀rọ̀ adùnkọ́dé tí wọ́n lọ́nà ẹ̀rọ àwọn tó tẹ̀lé àwọn fọ́ọ̀mù yíyá wọ́n mọ̀ lù sebẹ̀lẹ̀ ẹ̀rọ mi àtọkùnrin tí wọ́n máa fi àyàgbáyà tí wọ́n máa fi dírú dì ó tún wọ́n sọ pé kí ni bàndírì gan àbí kí ni lóbi ń ṣe pẹ̀lú ti so àbúrò ṣe ìtàn tí wọ́n bá wọn yọ̀ fún lórí omi èyí so ìkànnì àwọn àdírẹ́sì wọ́n máa tó dúró kan wá wọ́n ní ẹni tó ṣe pé àfa tó ṣe pé tó bá fi orin kíkọ orin kíkọ yìí tó máa lùlù sí ó dé kó máa réwò àwọn èèyàn àwọn èèyàn ń ṣe kí wọ́n wá sí wá sí rẹ̀ látara pé ó máa ń kọrin fún àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń ṣàlùsọ pé orin kíkọ yìí nìyí lára àwọn mẹ́tọ̀ọ̀tà lè fi ṣe wá sí fáwọn èèyàn sí ìṣètò bàbá ń ṣe àwọn èèyàn ń kọrin wá sí àfa ní àásọ kékeré èèwọ̀ ni ìtọ́lọ́wọ́n bá wá ṣe léèwọ̀ kò ń ṣe kata fún mọ́ pèèyàn sí ẹ̀sìn ọlọ́run ọba ìta fún pèèyàn sí ẹ̀sìn ọlọ́run ọba ìtọ́lọ́wọ́n kò ṣe léèwọ̀ ni ó dáa gẹ́gẹ́ ẹni tó sọ yìí pé ẹ̀sìn sọ yìí pé láti ìlú ìta mọ́ṣe ìsìnyá ó wá ní àbá mo dẹ̀ súnmọ́ ọmọ kírísítẹ́nì kan gbà tí mo súnmọ́ ọmọ kírísítẹ́nì tí mo lọ rọ́ọ̀lù gbà tí tó ṣe ìsìnyá pẹ̀lú ẹ̀rọ sọ yẹn ọmọ yẹn wá lóyún fún mi ìgbà tó lóyún fún mi ni mo wá fẹ́ gẹ́ níyàwó látara rẹ̀ yìí àwọn òbí rẹ̀ wá gba ìsìlámù ṣáà lè sọ wípé ẹ̀yin ẹ máa ti àwọn ọmọ tó sẹ́ẹ̀lì mọ́lẹ̀ kẹmọ fún wọn lóyún tó bá fún wọn lóyún ni àwọn olùwọ́n lè ṣe ìsìlámù látàrẹ bá a lè sọ bẹ́ẹ̀ torí bọ́lá wọn bá ṣe ìsìnà ṣíṣe òṣèlé wo ìfàgbé èèyàn kan ó ṣe ìsìnà pẹ̀lú èèyàn kan ẹni ẹ wá ti pàṣẹ rẹ̀ gba ìsìlámù kó sọ ìsìnà ṣíṣe ní aláàjì àfàtúbá ní ká máa sọ̀tọ̀ wọn bẹ́ẹ̀ tètè sí ojú ọ̀nà ọlọ́wọ́ bá ìtọ́nà wọn bá ṣe ní ẹ̀tọ́ láti pèpè ẹ̀yẹ̀ kan wá lu tọ́nà ọba tí ó ṣe léèwọ̀ ó ti pèpè sí Islam ní àbí ìkan já sí inú ẹ̀ nínú àwọn ọ̀fẹ́ tó ṣe ó padà wá já dáadáa èyí ò tọ́ di ìtàn ọ̀dà tòkùnjẹ́ tó ṣe jẹ́ wà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك opportunity.